nǹkan tí mo ti kọ́ ní ọdún 2020 hmm. ó jẹ́ ìbéèrè ńlá tí ẹ bá ní kí n bẹ̀rẹ̀ sí máa dáhùn rẹ̀ um, nítorí pé ha kò ṣeé sọ ni ẹ pàápàá ni fún èmi ni mo ti bẹ̀rẹ̀ sí máa fòrí dọ́là fọládóní nípa ohun tí mo fẹ́ ṣe tó sì jẹ́ pé àṣewọ́n àṣẹyìnbọ̀ rẹ̀ mi ò ráyè àti ṣe ohun kan ọ̀hún mo ní pírójẹ́tì lọ́kàn láti ṣe ní ọdún 2020 yìí ṣùgbọ́n ó ṣe náà pé mi ò rí àǹfààní láti parí project yìí bákan náà ni mo ti kẹ́kọ̀ọ́ nípa bó ṣe kọ́ láti máa kówó lé okòwò mo rí i pé ó tòótọ́ ni ó dára ẹni tó pé ó ti jẹ́ nǹkan tí mo ní lọ́kàn láti ọjọ́ tó ti pẹ́ pé ó yẹ kí n ti ṣe bí ọdún méjì sẹ́yìn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bá wọn tó ṣẹlẹ̀ pé hmm, oríṣiríṣi ohun kan ni ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ dúró gidi kò sí àyè fún àwọn ènìyàn àwọn artist láti dáwó padà fún tó ti gbowó lọ́wọ́ wọn nítorí kò sí àyè fún ọ̀pọ̀ láti ṣe patí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ kò lè rántí kò sí ipa tí kò kó pàápàá láti àwọn event planner manager ni àwọn producer ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ lára pàápàá hmm, látàrí ọ̀run covid-19 ẹ ó jẹ́ bá sọ nípa ti okòwò ó ní ó tọ́ fún wa láti máa invest dáadáa ẹ gẹ́gẹ́ bí wa ẹ kò ń ṣe nípa ní ti business nìkan ṣùgbọ́n a rí i pé mọ̀gbà tó bá ń pọn mílẹ̀ dòǹgbẹ lákòókò tí òjò bá ń rọ̀ dandan ni kí o rí ọ̀nà láti rí owó mú jẹ ẹ a sì rí bákan náà ẹ bá wò nípa ti apá ti ìbáṣepọ̀ mo rí pé lákòókò covid nineteen yìí ẹ mo rí i pé àǹfààní wà nínú ẹ láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ó ní ìgbà kan tẹ́ pé a ní láti kẹ́ sí ara wa láti mọ bí nǹkan ṣe rí sí ara wa mo mọ pàtàkì ìbáṣepọ̀ láàrin èèyàn kan sí èkejì pàápàá lákòókò yìí àwọn tí mi ò ti bá sọ̀rọ̀ fún ọjọ́ pípẹ́ <laughs> lákòókò covid nineteen yẹn ó fàyè sílẹ̀ láti mọ ẹbí ará láti ké sí olúkúlùkù bó ṣe tọ́ àti mọ àlàáfíà olúkúlùkù ìtàn míì tí mo tún kọ́ ní ọdún yìí gẹ́gẹ́ bí artist ni pé ah, ohun tó mọ̀ láti ṣe pa ah, ó yẹ kí n ṣe nǹkan yìí ní kíákíá ọ̀pọ̀lọpọ̀ ni mo kówó lé lórí tẹ́ bá wo gbogbo ipa nítòótọ́ mo nífẹ̀ẹ́ owó rèé nípa okòwò dára tó tán máa sọ wípé mo kẹ́kọ̀ọ́ nípa ti okòwò bákan náà mo rí i pé ohun gbogbo tí mo bá fojú sí ó lọ dáadáa bó ṣe tọ́ àti bí ó ti yẹ gẹ́gẹ́ bí ohun èròǹgbà nínú tí okòwò láti mọ bí okòwò náà ṣe ń lọ dáadáa àti bí burújì ṣe ń lọ sí nínú okòwò yìí mo rí pé mo kẹ́kọ̀ọ́ nípa business dáadáa bákan náà ni nípa kíkàn náà ti mọ àwọn èèyàn dáadáa lákòókò covid-19 ẹ mo pé eléyìí jẹ́ nípa ti okòwò mo kó okòwò bákan náà tí mo ti kẹ́kọ̀ọ́ nípa láti nífẹ̀ẹ́ láti fẹ́ ènìyàn dáadáa ní ìgbà mìíràn kò ń ṣe ìgbà ni wà láti máa sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ láti máa gbọ́ láti àwọn ènìyàn lákòókò covid yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo mọ̀ wípé wọ́n ń la ìṣòro kan àti òmíràn kọjá pàápàá àwọn tó súnmọ́ mi àwọn tí wọ́n jẹ́ bí mi pé aṣọ́rọ̀ ah, ah, àti ẹ̀ ńlá nǹkan báyìí kọjá lákòókò covid nineteen mo rí ọ̀pọ̀lọpọ̀ ní mo kò ń ṣe pé mo mo ń sọ̀rọ̀ jù ṣùgbọ́n lákòókò yìí mo farabalẹ̀ láti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ àwọn ènìyàn ohun tí olúkúlùkù ń là kọjá àmúfẹ́ kó mọ̀ pé tẹ bá ní kí n sọ dáadáa àwọn ọ̀rọ̀ mi tó sọ ó kàn mí léegun ara pé ṣé nǹkan báyìí ń ṣẹlẹ̀ kọ́ lọ́n ṣàánú wa ẹ tá bá sì wo ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń lọ lórí kọ́ńtírì bóníkàlùkù ṣe ń ṣe ti tiẹ̀ ẹ bí orílẹ̀ Nàìjíríà tá bá nífẹ̀ẹ́ ara wa Eh, oríṣiríṣi eh, àkùndé oríṣiríṣi àwọn ènìyàn ló lọ nípa àwọn èrò kan ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ni o ẹlòmíì ló lọ ní àwọn emotional trauma kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látàrí pé gbogbo ẹ̀kọ́ dúró gbande ni lákòókò covid tá a fi wà nílé ìséde kò sí ọrọ̀ ajé kò sí lílọ kò sí bíbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni kò rówó dáadáa kíkọ́ nípa láti nífẹ̀ẹ́ ó jẹ́ òun kan tí mo kọ́ láti mọ láti máa gbọ́ láti ẹnì kejì mo ké eléyìí náà bákan náà láti máa gbọ́ láti ènìyàn mo tún kẹ́kọ̀ọ́ nípa eléyìí náà bákan náà ní ọdún twenty ohun kan <laughs> ohun tó bá sọ nípa ohun tí ó jẹ́ ohun kan tí mi ò lè gbàgbé tó jẹ́ ohun ìbànújẹ́ fún mi ohun ni pé bí mo rí bó ṣe pa àwọn ènìyàn ní tollgate lexi ẹ tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sọnù mo rántí pé bíi rálì méjì ni mo kópa nínú rẹ̀ tí mo sì bá àwọn ènìyàn sọ̀rọ̀ lẹ́yìn ọjọ́ méjì tí mo kópa nínú ìwọ́de yìí mo rí pé àwọn tó ń jà fún òmìnira àǹfààní titi wọn pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn kan gbẹ̀mí wọn dẹ̀mí wọn légbodò eléyìí jẹ́ òun pé ó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ bákan náà ní ọdún yìí nǹkan tó tún dùn mọ́ mi nínú pàápàá jù ni pé ní ọdún yìí mo gbé ẹni tí mo fẹ́ àjọ ṣe ìgbéyàwó dáadáa tó dùn tó lárinrin ní ọdún yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ni mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ni <laughs> ẹbí mi ṣe ń dùn ẹ mo ṣe ń sọ bíi Romeo <laughs> ó jẹ́ nǹkan tí inú mi dùn pàápàá pé ní àgọ́ fi ríǹgì síra wa lọ́wọ́ nípa engagement a ṣe níbi oṣù méjì ní oṣù kejì ọdún yìí a lọ sílẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà kó dé pé COVID-19 ó bẹ́ sílẹ̀ oríṣiríṣi ìpèníjà ló ṣẹlẹ̀ bọ́ àṣẹwọ́ àṣẹyìnbọ̀ ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹwàá ọdún yìí ni a ṣègbéyàwó àyàwó ah, mi mo fẹ́ràn rẹ̀ dáadáa nínú mi sì dùn pé àgbéyàwó ní pẹ̀lẹ́ ni ẹni tí covid nineteen. yìí ah, bó ṣe le tó hmm, síbẹ̀síbẹ̀ a rí pé a ṣe ìwọ̀nba tí a lè ṣe ni ẹ̀yin tèmi orúkọ mi ni Pepenazie o mo rò pé ẹ ti gbọ́ nípa eh, àwọn ẹ̀kọ́ tí mo kọ́ fún ọdún 2020.